gan tó kéré jù nílé yìí látọ̀sán tó ti dé láti school ordinary gàrí kò tí ì rí jẹ èmi fúnra mi láti àárọ̀ mi ti jẹ anything mo ń láti save strength mi pé tó bá dé o tó bá mú nǹkan bọ̀ o màá sáré wá nǹkan fi ṣe tí gbogbo wa máa jẹ. bí ṣíṣí òkú láti ọ́fíìsì kí la fẹ́ ṣe báyìí ebi wo inú mi inú mi ń kùn gidi ni. iṣu táwọn èdè máa ń fún mi. hello ah TJ báwo ni àmọ́ hmm, ah, ti kúrò lọ́fíìsì ó ti ṣe díẹ̀ tẹ̀síwájú gan-an sẹ́yìn kí ló ṣẹlẹ̀ mo ti sọ fún wọn a máa ríra ń court a máa pàdé court ń court ni. what hundred thousand fún èmi Bádéjọ láti ra conscience mi àbí tíjẹ you are not serious are you okay nísòro ṣé tí wọn ò bá mọ̀ mí ṣé ìwọ ò mọ̀ mí ni ṣé o mọ̀ pé mi ò ṣetán láti ta conscience mi fún hundred thousand hundred thousand kí ló ń ṣe kó jẹ́ hundred million naira gan ni kò lè ra conscience mi ah sọ fún wọn o sọ pé èmi Bádéjọ sọ pé ká pàdé ní court tó bá ti yẹ ilé lẹ́yìn court kò sí nǹkan gbẹ́dẹ̀ sọ̀jọ̀ idiot mo tún kó sọ́mọ́ bẹ́ẹ̀ are you okay uniform ẹ ti sú ẹ àbí idiot kúrò lórí fóònù fún mi jọ ọ̀dẹ̀ you can imagine what an effrontery. kí ló bẹ̀ sọ gbọ̀ngàn. tíjẹ ló pè mí hàn mm. tíjẹ tó mọ ó ṣàmọ tí jẹ tí mo rán wá sílé mm, mm. tó mọ̀ mí dáadáa tó mọ̀ ríyàn tí mo oh, jẹ́ ó wá ló ń yẹ àsìkò láwọn kan pé kó fún bálíjọ lórí thousand naira bribery owó kíni. kí ni wọ́n wá sí fún mi. what else kò ni mi lè gba bribe kí ló fẹ́ ṣe. oh hallelujah. Ah! bádìjọ mo ṣẹ̀ṣẹ̀ wá convince ni pé wọ́n gangan ló ṣe mi. You are the cause of my misfortune. Mo sọ fún ẹ bí ọmọ tàbí ò ti jẹun láti ọ̀sán. Èmi fúnra mi mi ti jẹun láti àárọ̀ nínú ilé yìí. Tó o bá tiẹ̀ nífẹ̀ẹ́ mi enough to do this. O nífẹ̀ẹ́ ọmọ tàbí. O nífẹ̀ẹ́ ọmọ tàbí. Oh. ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan bọ̀ ṣó mọ ìtàn mọ́nàmọ́ná. ààyè ẹ̀ bá bẹ̀rẹ̀ nígbà tó wà ní yunifásitì mo ń sọ but um, ì lè place ẹ̀ mọ́ ẹ kí ló sọ náà. ebi ló bá kú ó dẹ̀ likely pé nǹkan tó máa pa ìwọ fúnra rẹ̀ kú ni kò ń ṣèmi kò dẹ̀ ṣọmọ ìwọ fúnra rẹ̀ ah. just only you. lọ bá yóò bá mi. ẹ jọ mr conscience. Mr. Integrity, can you please move your leg away from my way, please? Thank you, sir. something to say or not. Excuse me, you can see I'm on phone. No, I want to ń to owó kiri yẹn ni ó kàn black black. I don't know who he is. Yeah. Yeah. Okay, I'll talk to you when once I get home. Alright, love you. Bye. Yeah. Ah, ẹ má máa kiri. I don't know. Excuse me.

mọ̀yọ́ ọjọ́ tá a sùn I can't wear good clothes Me ì lè I can't Can ni can ni find school ti mú lọ́wọ́ sí mi nínú ọmọ mi I'm trying. I'm trying to now. I'm trying. Oh, ah, I'm tired. What kàn tó ṣẹlẹ̀. Because of one thousand naira. One thousand naira just one hmm. thousand naira. I am trying. I am trying. Try, eh? You know I am trying. Gbogbo nǹkan tágbára mi ń gbé ní mò ń Salary la depend. Kí hmm. salary that tó want hmm. every month àti jẹ́ gbèsè sílẹ̀ o sí mi ò lè má lọ́wọ́ kí n máa wo fámìlì mi kó máa sọ́fà báyìí it's not possible. nígbà tí mi ò lè tọ́jú ara rẹ̀ tí mo kò lè tọ́jú ara rẹ̀ how do we take care of that boy that innocent boy how. I'm so sorry. okay ẹsẹ̀kẹsẹ̀ tí mo rí woman yẹn one thousand tó kù lọ́wọ́ mi náà ta tó fẹ́ fi jẹun ni mo fi bo àṣírí ibẹ̀ yẹn sìn. ọmọ mi sùn kankan mo mà rí ìyanu ọ̀rọ̀ sùn ìyanu ọ̀rọ̀ sùn yìí àmọ́ pẹ̀lú bó ṣe jẹ́ ìyanu tó ẹni tí mo sọ ẹ máa wọ́ mi o wọ́ mi o wọ́ mi o ó máa kọ́ màá lọ́wọ́ rí ó jọ ẹbí ìmọ̀mọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà lẹ́ni ni wípé méjì méjì ni ọlọ́run dá ẹ̀dá mo wà first láti lọ bá báyìí mo ń rìn mo lọ bá ọ̀nà summit la wà ó kàn rí fún àyè má dára kí apá mi lẹ́nu kí ló ń ṣe bí how possible is that àmọ́ nǹkan tí mo fi mọ̀ pé kò ń ṣe wọ̀ ní ibẹ̀ bẹ́ẹ̀ fún ti mo bá wọ̀ àyè fún àyè mo ń bá rìn lọ́wọ́ pé ah máa ẹ̀ka sanwó kété ní attention mi ká gbójú sókè fún wọn kọ́ ó ní what is it ẹ̀yin lẹ́bi ẹ̀yin oníranù ẹ̀yin kìnnì kan àwọn olóṣì wọ́n ń wáyàwó níyàwó kiri mo tẹ̀ ní madame ẹni sùn mo fẹ́ mo mà yóò wọ́ mi mà yóò wọ́ mi. ṣé ó jọ mí tó tán yẹn ni tó fi lọ́ńbù bí rẹ̀. replica replica àmọ́ pẹ̀lú bó ṣe wọ́ mi tó fún mi ní hope torí level tí mo bá very soon ìwọ náà máa wà ní orí lẹ́fù ní agbára ó máa yẹn ní owó àgbà ó wọ ó máa yẹn ló jẹ́ kí n mọ̀ pé ká ní alówó ni ó máa fi ti ìwọ náà ìyàwó má jẹ́ ká sunkún mọ́. nípa ibi tí ẹ wa lọ àgọ́ ọlọ́pàá tẹ rán wa lọ a rí ọmọ tó wà lágọ̀ọ́ wọ́n ah! fìyà jọ mọ́ ń pọ̀ ọ̀dà mi a rí ọmọ wa adẹ̀fojú kan pàápàá ó dàrú oúnjẹ fún ó sì bá wa sọ̀rọ̀ àmọ́ bá ṣe mú jáde òun ló bá èmi báyìí kẹsì jẹ́ ká mú gbọ́ kíákíá. ọ̀dà kò yẹ kéèyàn lẹ́ni nímọ̀sán kó tó mọ kíkan ni ọ̀rọ̀ ọmọ wa bá déjọ ni ṣé bóun ló yẹ kó láǹfààní àti gbọmọ wa sílẹ̀ ṣùgbọ́n ó lágídí pọ̀. ẹ mọ̀ pé àbúrò ẹ̀ náà ni ọmọ tó wà nínú kínní yìí àbúrò rẹ̀ náà ni a bá sọ̀rọ̀ ni bó ti wù kọ́ lágídí tó a bá sọ̀rọ̀ ohun tá a sì fi ṣe bá ni pé ọmọ àtọ́jú àbúrò ẹ̀ tó wà láhàámọ́ yìí ṣèbí àràlẹ̀ àtàlẹ̀ yìí náà òun ni a fi oúnjẹ náà ló ṣe kò kárí tó sì fi ń pèsè kínní fún wa kò yẹ kó tún máa wò ó níyàn a bá sọ̀rọ̀ nípìtò ọ̀ya bàbá àṣà ní ọkọ ńlé ká máa fọwọ́ kó gbọ̀nsẹ̀ ọ̀rọ̀ náà làbà sọ kọ́lọ́run dákun jẹ́ ọgbọ́n ni. àmì o yóò ṣe wọ́n láwọn ọlọ́pàá ọ̀rẹ́ aláàlú ni wọ́n ẹ̀dẹ̀ mọ̀ ipá àwọn tòkè yìí á fún wọn lówó hmm. kátẹ̀ láwọn ọmọ tí wọ́n lágídí àwọn tòkè ṣàgbà kankan bá ń ṣe wá owó táwọn kò fún wọn tọmọ tí wọ́n fi padà wálé olóbá èmi o kẹ gbọ́ bọ̀dà ẹ ọ̀ pé bóun bá ṣe bí ọmọ tó sọ wípé òun ò gba owó tàbí ó sọ sí ọmọ kó tiẹ̀ tó wá ríṣẹ́ náà ṣe ṣe mọ̀ pé àwọn ọ̀gá rẹ̀ náà ni wọ́n á jọ̀wọ́ ọmọ ọlẹ̀ yóò ní nǹkan láti fún wọn owó tí ẹ ní ẹ fẹ́ kó jọ yẹn kẹ́ wá kẹ́ kó jọ ká lè bá a mú owó tó yẹ ká fún àwọn ọ̀gá ká fún wọn. wà á lọ sọ́dọ̀ àwọn apá kan èmi náà mọ́nà tèmi pọ̀ bá a ṣe máa kówó jọ tá a lọ gbọmọ yìí. ọlọ́run fún wa sí i. báwo lè níbi tí wọ́n fi hàn iṣẹ́ láìpẹ́. yeah i like it thank you. <laughs> èmi gan tí mo ní credit yẹn lélẹ́yìn náà báwo lè ṣe rí sí náà yìí náà tún béèrè tún ń ná èmi á mú yàn wá sílé ìtura kan pé bẹ̀yẹ ó tura wọn á ṣe wàá máa yẹ bẹ̀ wò kò possible ṣé mo fẹ́ kun làwọn gangan á kì í jẹran kàsì náà. bọ́dà <laughs> bọ́dà ẹ má kọjá ẹ all right sir get nice time all uh, uh, one sec please hold a sec. Um, I really need to. Let me give you something for your trouble. Kí lẹ̀ ń ṣe yìí? Mo fun fún yín No no no àwọn artists. Ẹ ní dẹ̀ ẹ wò. Àwọn ọlọ́pàá iṣẹ́ wa là ń ṣe. Lives and properties ló ní ká máa protect. Tí mi ò bá ṣe nǹkan tí mo ṣe fún yín lálẹ́, ẹlòmíà ṣe. No no no no no no no no officer I don't get it twisted. It's not as if you're asking me for a bribe or something sí sí ọ̀gá. voluntarily ni mo fẹ́ fún yín at ah. least epo lẹ lò tẹ fi gbé mi débi báyìí ibi tẹ ti gbé mi yẹn distance yẹn tó bá yẹ pé mo fẹ́ gbé cab ni máa sanwó ẹ̀ kódà tó bá yẹ mo drive i will burn fuel. ẹ it. ẹ wọ ẹni mọ yìí o ṣe rí ní level tán wà wọ́n ti worry already sọ jẹ́ kán wọ́ọ̀rì kan ṣèfẹ́nu wọn ìgbà tó bá wọ́ọ̀rì tí ò bá ṣèfẹ́nu ẹ̀ internal injury ló máa ń fún yan. ẹ wò

bọ̀dá ẹ kò burú ok ẹ permission láti lọ sọ fún ọ pé ọ̀rọ̀ tẹ sọ yẹn pé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ kí n. ṣọ́ọ̀ ah! máa wọ yín o máa wọ yín tururu ńlẹ̀ báyìí kí ló ṣe yín ná ṣé ẹ mọ̀ gbàgbàlagbà ni yín ni. Ah, àgbàlagbà ọwọ́ báǹkì kò gbowó jáde ọjọ́ orí òòrùn tá à ń sọ yìí. ọ̀gá sinmi pẹ̀lú mi ò jà kọ́mọ́gbọ̀nà ṣọ́ọ̀bì ọ̀hún. ẹ ní tẹ̀lé mi jáde mọ́ ah. ọ́fíìsì lè máa wà kí ni gbé rọ́bìṣì yìí. Hey, Aṣọ òfin tidy up one or two things in the room kinto Wabi Baini. Then um, I must say I appreciate you for the other night. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Mo mi lè gbàgbé láéláé kan tẹ́ I really appreciate you. I was only giving my job. Eh, ẹ o kò sí nǹkan tí mo ṣe tó special tí n bá ṣe ẹlòmíì à ń ṣe. Ẹ ẹ dẹ̀ ara iṣẹ́ tí ìjọba ní kí a máa ṣe fún ará ìlú. So Thank you, is more like eh, bí ìgbà tẹ tún. no no no no ẹ̀yin lẹ ń rò bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ ń rò because I've heard a lot of negative things about the Nigerian police I'm so sorry about that and mo dẹ̀ ti rí oríṣi náà lórí social media platform here and there bí ọlọ́pàá ṣe ń bully citizen pé wọ́n wọ́n ṣe o wọ́n ṣe o lẹ́yìn pé wọ́n máa stop wọn ní checkpoint báyìí wọ́n sáré máa kọ́ kíkan láti bully wọn mm. here and there so when your boy stopped me that night I was actually expecting that pé oh here we go mo rò pé ẹ máa ní ẹ kán mú wá kán mẹ́gun jẹ or let's head straight to the police station and all of that but fortunately surprisingly reverse was the case. Mm. You treated me as though I was your brother. Mm. I hmm. must appreciate you. Thank you so so much. Hmm. Ẹ tún wá ẹ tún wá ṣe yẹn nìkan. Ẹ tún advise mi pé kí n má máa rìn lálẹ́ and all of that. Remember you brought me here you lodged me here ẹ wá ní má dúpẹ́ lọ́wọ́ yín come on come on mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín eh, ẹ ṣe gan. Eh, tẹ bá dúpẹ́ náà kò pọ̀ jù eh, but ẹ̀yin náà lè ṣe èyí tó jù yẹn lọ fún mi. of course. but Mr. Um, Folarin nígbà tẹ pè mí pé ẹ fẹ́ rí mi expectation mi ni pé ilé ni kì í ti wá bá yín ó yà mí lẹ́nu pé mo tún wá bá yín ní hòtẹ́ẹ̀lì kí ló dé ṣé màdámù wá ni ṣẹ̀fẹ̀ lọ́lé ni <laughs> àbí ẹ má bínú pé mo béèrè o. no no no it's fine it's fine it's fine ẹ kò ṣe pé mi ò fẹ́ lọ́lé yeah and again madam ti wá at least a ti wá wò mí bí ẹ̀ẹ̀mejì bíbá and inú ẹ̀ ò dùn sí pé mi ò wálé pé mo wà lótẹ́ẹ̀lì and all of that but tèmi yé mi hmm, picture ta ṣe yà lánàá rẹ eh, seriously she's a very beautiful woman you don't I'm mean telling it. you okay. that's my wife. <laughs> <laughs> That's another one. <laughs> you can even see her without yeah, makeup. I see. Uh-huh. I see. Uh, she, she's beautiful. Oh, you can say that again, of course. Yeah, thank you very much. Yeah, you're much welcome. Kill Kile Huh? Eh? Kill Kile mamu. Okay, ah. Uh, Bro! Eh, anything, Timbari. Anything. Anything is nothing. Tell me, what do you want to tell? How about all the price? Just pay for Àwọn drinks yẹn kọ́ design madam yẹ kẹ trust mi gbogbo everything ni mo ti mú pátápátá um, problem pẹ̀lú mi. èyí tó yẹ káwọn supply nǹkan. that reminds me o madam jẹjẹ mọ̀ pé àwọn ọmọ mo ti pè lọ́wọ́. will you shut your mouth. i'm sorry ma. that reminds you. So o ti bá sọ̀rọ̀ you won't remember kó jẹ́ kó pa àwọn tó ma wá supply goods fún wa. i'm sorry ma. àwọn tó ma wá kọjá yẹn ti ń pè mí now and you know i don't come to the store every day. ẹ má bínú. it seems you are so incompetent. ẹ má bínú. gbé fáwọn yẹn fún mi kó lọ wọn wá kó wá supply goods ẹ give it to me please. That reminds me. Oh, ó sì báwo ni ṣe wà pa ah, ọ̀gá ò ń tán yàtọ̀ ah, eh, eh, ọlọ́yìn náà yìí oh, ọlọ́ọ̀lọ́hún ni jọ ah, báwo ni àdúpẹ́ aunty in fact mo really appreciate you ṣe rí gbogbo effort tẹ gbogbo àwọn assistance tẹ render for me. O pọ́n mi le go. an tẹ bẹ́ẹ̀ báwọn sister mi ṣe ń gbé mi gbogbo family mi even area, àwa ó ṣì ń sọ́dẹ̀ ni pé ibo ah, ah, mo ti rán wọ́n ò dẹ̀ mọ̀ pọ́ láyín ni. ọlọ́run ni èèyàn kan ò lè dá nǹkan kan ṣe àfọlọ́run ló máa ń fún yàn lágbára ṣó bínú sí mi pé mi ò dẹ̀ padà ráyè wá. bínú kẹ́ẹ̀ àǹtí èyí tó le jù gógó lẹ ti ṣe yẹn ṣé ibẹ̀ ṣe pọ́n mi lé yẹn lẹ́jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní respect mi ah, ó dùn mọ́ mi nú ìfẹ́ ọ̀tẹ́ bá wà gan ó lè máa rí ìfẹ́ ẹ ṣe gan ẹ ṣe mo appreciate you. Ah, lo tún ti sáré ń jáde hotel take time probably a week o fi relax you know. ah àti a week relax no mo nídi láti wá kí yín wọ́n ní yínníyínní kẹ́ni lè ṣe mí i have to come and say thank you. tó sì ò fọ́ ni tó tún jẹ́ kó máa lọ ṣọ́ọ̀bù ó tún wá ń kí mi. ṣọ́ọ̀bù ẹ wò ọ̀dọ̀ yín tí mo wá ẹ̀ bẹ́tà ẹ kí ni kí mo fẹ́ bá yín ṣe báyìí ọ ah, kí ni mo fẹ́ bá yín ṣe kí ni mo fẹ́ jọ. ọmọ sí ìwọ kan tó bá mi ṣe. irọ́ yẹn ló àwọn mélòó ló kù tí o ti ìdáwó bá. bàbá àdínà ò tí ì dá. that is number one number two ìyá ṣèyí náà wọn ì dá ìyá bímbọ òun náà ti dá kí sásìkò gbẹ lápapọ̀ àwọn mẹ́fà ti dá àwọn mẹ́rin lágbáyọ tí wọn ò tí ì dá tiwọn dáadáa àwọn tó ti dá ní ìsìn. kí ló wá dé kí ló dé tí àwọn ṣe bí gbogbo alájọ fẹnu kò pé á dáwọ́ yìí nígbà tí èsè pé kò sówó gbogbo wọn wọn wọn wọn àbí a ti jọ ṣe ìpàdé ni. dadi ìyá sẹ́mi ti dán tiẹ̀. ẹ ǹjẹ́ ọjà rẹ̀ ń lọ. bùdá mi bá dé bá dé. ee sọmọ àlè. fẹ́ǹsà agbọ́dọ̀ mọ kọ́lọ́pàá abúlé tìmúra tìmúra báyìí. ọmọ dáadáa ni wọn jàre lọ́wọ́ mm, àṣàánú fún wa wà á soríire wà dàgbà ọkọ ọba ò ní sá ọ lẹ́sẹ̀ ọlọ́pàá ni ọ ọ̀pá yẹn ò ní pa ọ ọ̀pá ò ní kò ní kò ní kò ní lù ọ lágbára ọlọ́run ọ̀pá yìí ìwọ yóò fi fa nǹkan rere wá fún ọ nílé ayé ẹ ni sọ ti gbọ́ lẹ́ lọ́dà fún ẹ̀yìn owó tá à ń dà yìí ọ̀rọ̀ àbúrò rẹ tó wà ní àtìmọ́lé ni tó ti tójọ́ mẹ́ta báyìí kọ́lọ́wọ́n sàánú wa kátàlẹ̀ káralẹ̀ òun náà ni a fi bọ́ gbogbo yín kó tó di pé ìwọ lọ sí ọlọ́pàá òun ò dẹ̀ lé tí kúrò òun náà ni àwọn àwa ti dàgbà lè máa fò káàkiri mọ́ la fi ní kóun máa ṣe tí ó kojú ìṣòro kan nínú nígbà tó bá ń gbogbo àná ká yọ owó tá wá ní kádà yìí ni wípé tó àfẹ́ ká yọ ọmọ yẹn kó ní àtìmọ́lé àmọ́ kọ́mọ dáadáa ni wọ́ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ní pa fún wa ọlọ́pàá nìwọ náà nígbà tí ìwọ sì wà ń bẹ ìwọ lè ṣiṣẹ́ pétà nítorí pé àbúrò rẹ ni bàbá rẹ dẹ̀ ló ní kó lọ sí òun ní gbà nǹkan kan àwọn ọ̀gá rẹ tí wọ́n á fún ẹ ní àṣẹ pé kó fi ọmọ wa sílẹ̀ òun là ń dáwó jọ pé pé ti dáwó yẹn jọ ká kó o fún ọ tá a bá ti wàá kó fún ọ tán kó fáwọn ọ̀gá ẹ fáwọn ọ̀gá rẹ kí wọ́n tẹ̀ fún ọ láti pé ọ̀gá ẹ gba ó ẹ dákun àbúrò mi lọ́mọ yìí ó ẹ̀jẹ̀ ọ máa lọlé kí wọ́n dẹ̀ gbowó kí wọ́n sọ fún ọ yín pé jẹ́ kọ́ mọ́ ọmọ ọ lọlé ló bá tán. adarí ẹbí dáadé jọ́rí ìtì ẹ̀mọ́ kankan ṣé rí mọ́jọ ń parọ́ fún ọ yàtọ̀ fún pé owó tà ń dáyìn èmi kan ti rin ìrìn ẹsẹ̀ mi báyìí mo ti rìn káàkiri gbogbo ibi tó yẹ kí n rìn dé mo ti lọlé babaláwo mo lọlé aláàfáà mo lọlé wọn kò lè sọ́nà bí àfikà dáwó kọ́ bá wa gbọ́ wa jáde Eh, ìdínú tá a fi wá kó gbogbo ilé ìjọ tá a fi dá. gbogbo ẹ̀ pátápátá eh, ó ní bá a ṣe máa pín ìtàwọn ọ̀gá rẹ̀. ló bá tán hmm. kọ́mọ jáde ọ̀kàrẹ̀. mo appreciate pé ẹ pè mí ẹ̀dẹ̀ ń bá mi sọ̀rọ̀ tó at least ọ̀rọ̀ tẹ́ ẹ pè mí fún yín náà mo rí i pé ó mu ọmú gan lọ́rùn àyà yín àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ó mu ọmú gan láyà wa. Eh, hmm. ẹ fẹ́ kí n release ọmọ yẹn àbí bẹ́ẹ̀ni. ọmọ tó ṣẹ̀ sí òfin ìjọba tó lùdà òfin kì í mú jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dà náà. kódà ká ti dáwó rẹpẹtẹ. orí mú rí ẹ bó tiẹ̀ jẹ́ pé pààyàn náà ni ẹ kí n lu agbára mi kí n fà jáde àbí. àti ẹ̀yìn apáyàn hmm. ìran wa ìpáyàn ìran wa ò ní apáyàn. ok ẹ dadi mo máa fẹ́ rán yín létí nǹkan kan mo lè rántí pé girama gbà tí wọ́n kú ẹ̀yà àṣekú wọn màá kú mẹ́mbàá mo rí pé postponement ń wá lórí burial grandma. nígbà tí o sùn wọ́n. ṣe nísìnyí tó wó dẹ̀ ti wá èlé lẹ́ni ẹni lẹ̀ ẹ́ tí n bá ní ká sí i hmm. tábàjọ gba àwọn tí wọn bá wá dá. a ń lọ bí ọbẹ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà. ó ti ń lọ bí ọ̀ọ́dúnrún ọ̀ọ́dúnrún ó lé díẹ̀ ọ̀ọ́dúnrún àtààbọ̀. how much is that? Um, àmọ́ bí wọ́n ti ń pè ní ah, ìdìbò yìí náà le ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà five hundred five hundred thousand. ẹ̀rọ nínú tó o dáàdi five hundred thousand tó yín tí ẹ bá màálù one fifty hmm, tẹ fi change tó kù kẹran mọ́mí Bímbọ́lá àǹtí mi nǹkan wọn náà wọnú Ọ̀ṣọ́dì <laughs> kí wọ́n ra àǹkàrà kan rà á tó rẹpẹtẹ àtẹ̀yìn dádì ọ̀pá bíi mẹ́fà bíi náà dádì ò ní sátọ̀ tó pọ̀ bóyá ọ̀pá mẹ́ta bíi mẹ́rin ẹ̀rọ fún dádì. wọ́n tiẹ̀ lè ṣe lọ́pàá kan àtàbọ̀. kẹ́ ọ̀pá kan àtàbọ̀ kẹwàá run bọ̀dá mi ẹ̀yìn náà kẹrun àwọn ọmọ yín kẹrun fẹ́ everybody. ẹ tẹ bá ti ṣe bẹ́ẹ̀rẹ̀ àgàmá tán kára yín náà ṣe máa tó yín bọ̀ wá sí court tẹ máa fi jẹ́jọ́. ìyálà yá ẹ̀ ìyálà yá ẹ̀ ìyálà yá ẹ̀. èmi lọ rán létí that's all right. a ní ká dáwó ká yọ àbúrò ẹ tó wà látìmọ́lé ṣèbí káralẹ̀ káralẹ̀ kátàlẹ̀ yìí náà la fi rán gbogbo yín lọ síléèwé. nígbà tí ọ̀dà kan mọ̀. tó tó lọ sùkúù tó tó di ọlọ́pàá àbí tí wọ́n tí wọ́n gbọ́dọ̀ tẹ bẹ́ẹ̀ yẹn bá ti wá dé fìlà dúdú sẹ́rí ó yẹ kọ́kọ́rọ́ rẹ̀ ó dúdú kó má mọ̀ bó ṣe máa bá àwọn àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ ó yá wẹrẹ ní. inú ẹ ti ń dúdú bó ṣe wà yìí. o ò fẹ́ wúlò fún nǹkan kan ni àwa ń sọ̀rọ̀ òun náà wà níṣẹ́ ò ṣe náà yálà yá ẹ níṣẹ́ pé kó lọ sòdì kó lọ ra hmm. aṣọ kó wá lọ ṣe kinní nígbà tí wọ́n wà léèwé táwa tí ọba sí nǹkan táwa ṣe ṣé wọ́n délé ó di ọlọ́pàá à ń sọ fún pé a dáwó kankan wọn á náwa lọ sọ́jà àwọn náwó pé pé àwa ò ṣe òkú kínní àṣe òkú làgbọ́jà. kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú girama. dadi ọ̀rọ̀ tí mo sọ kàn ń bí inú ni ó kàn ń bí inú ni mo sọ̀rọ̀ kan sí mo ní òkú girama ṣìṣe ṣe báyìí tí ẹ bá lè ṣe ẹgbẹ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ advice mo fún yín tẹ̀ bá lè mú lò èmi bá dé jọ mi ò ṣetán láti ta conscience mi torí ọmọ ibi kan ṣẹ́fẹ́ gbọ́ i will never sell my nation torí pé ọmọ kan wà nù sẹ́yìn. sọ yorùbá dáa gbọ́. yín ò kàn mí o tẹ bá lọ́rọ̀ gidi mi tẹ́fẹ́ bá mi sọ ìjọ ẹ pè mí. fún fámìlì rẹ ó sì máa ń fámìlì tánú tánú tó ń bẹ́rí fún tánú bẹ́rí fún. ọbẹ̀rí fún yàrá ja ẹ̀ ẹ̀ orí ẹ̀ ò pé wò ó fi lẹ̀ agbárí ẹbí ah, nígbà tó rọ̀ ti wá rí báyìí náà ní ìsìn bàdìjọ ní kọ́ yìí lọ sọ pé òun ò lè gbowó òun ò lè ṣe nǹkan kan owó tá a wá dájọ yìí náà ibo la fẹ́ kó sí ibo la ti fẹ́ sí. ìyẹn ìyẹn lẹ lágbára Ọlọ́run òun ni abádé rẹ ní òjọ ẹni tí bádé tiẹ̀ jọ tí ó máa gbowó lọ́wọ́ wa tí ó sì bá wa yọ ọmọ kúrò nínú àtìmọ́lé á wà á ni ah. kò sí wàhálà ìwọ má wọlé. bọ́lá darling ó sọ̀ tán. I'm even short for words. Why? You look all polished and beautiful. Really? Yeah, you're so beautiful. <laughs> Thank you. Um, Toyin, she be auntie. She man máa ń fine lójoojúmọ́ lélẹ̀? Ní àbí torí pé mò ń bọ̀ ló ṣáà lọ ṣe facials and all of that. Oh, you wrong. torí ẹ̀ ń bọ̀ she's always like that, ó yẹ kẹ́ mọ̀ náà. <laughs> I trust her though. How were you? I'm very well thank you even kí n má okay gan bí mo ṣe rí ẹ i'm all good. <laughs> nọ́mbà um, àwọn nǹkan tó wà lórí iná yẹn. ẹ nílò láti bẹ̀ mí lẹ́nu nítorí ọkọ yìí màdáná fà mí ẹjẹ́ ẹni problem lẹ́nu. ó ṣe gàrí. ó ṣe ní agbàjá tó ní láti lẹ̀. ṣébi tóyìn ṣiṣẹ́ ní agbàjá láti gbà ẹ̀ náà ló ṣe wà. i'm telling you abinibi ni ó to stability so just leave her. How you doing? I'm good. I'm glad you're here now, so mm. You're gonna stay with us? Babe. What? Something doesn't feel right. What was that? Uh, Moti ti mú mọ́ra láti ìgbà tí mo but ah, come on mi lè hold ẹ mọ́. What is more Mo expect baby ṣe wọlé the first person to see. Pamílẹ́rìn ló yẹ kó jẹ́ gbogbo daddy and all of that ọmọ oh, come on. Ah, why is that not happening? Look at the time what is it by the time? And today is Wednesday. It's not even weekend. Look oh, at you. School. <laughs> oh, my bad, my bad, my bad. Uh, but, babes. Yeah. Ìwọ náà nǹkan tó ń ṣe ò dáa. Gbé pamílẹ̀rìn wá kí mi ló tẹ̀ ọ́. O daa gbe pamilerin wa ki mi oh, te o kàn dribble me. Why now? Why are you like this? sọ fún ẹ, ó lọ sọ́dọ̀ grandma last weekend. Please. But it's quite unfortunate that I won't see him before I leave. You are not leaving soon. Maybe Luma soon say, please. No, no, no, not today. I'm sorry, babes. I'm, so, I'm sorry. I have one or two appointments to catch up with. I'm sorry. Hmm? Oh. Má bínú, má bínú. Mo ní one hour forty-five minutes lock into n I'm sorry. Wàá ṣáàṣì jẹun Okay. What's cooking? Your favorite. Ah, I trust you. Yeah. <laughs> káàsán ma. ẹ káàsán. ẹ jọ mo máa wá èèyàn kan wá síbí màá ni. èèyàn lẹ wá sí wíwá ilẹ̀ abẹ́ wá rajà. àná mi wá rajà wọ́n máa kan ni mo wá wá síbí. ó mà yẹn wọ́n wọ́n wọ́n sì gbọ̀nlẹ̀ báyìí wọ́n lára wọ́n ga káà kan black bíi avalon car. Oh. dúdú báyìí ni wọ́n máa ń drive. ọ̀gá mi nìyẹn tí wọ́n dúdú tí wọ́n sì gbọ̀nlẹ̀. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ni lómi lára díẹ̀ bẹ́ẹ̀ni ọ̀gá mi ni wọ́n. ah ibi tá a fẹ́ ní obì sí obì ti wù ú bẹ́ẹ̀. ok ẹ jẹ́ ká gbọ́. ah ẹ wo nǹkan tí mo fẹ́ rí wọn fún ó very very important ẹ jọ ṣe lè ṣe assistance yẹn fún mi kí n fi rí wọn. ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ̀ fẹ́ rí wọn fún. Eh, ẹ̀yin ẹ kò jẹ́ kí n rí wọn. ok o eh. information ọ̀gá mi àná ni wọ́n ṣó ti yẹ yín báyìí. ọ̀gá yín àná ọ̀gá yín dẹ̀ ni wọ́n èwo e, ló jẹ́ inú méjèèjì ẹ. ọ̀gá mi ni wọn ọ̀gá mi àná dẹ̀ ni bọ́ torí pé kò yẹ yín dáadáa ẹ jẹ́ kí n wá tanná sí kó lè yẹ yín dáadáa ṣẹ́rí àsàtì yesterday hmm. àwọn ọlọ́run jogún gbogbo tẹ̀ ń wò yìí àwọn ọlọ́run jogún ẹ̀fọ́ bọ́ àsàtì náà wọ́n ti ta ibi ìbàyìí fún ẹlòmíì ẹlòmíì ló gbogbo stock yẹn fún mo fẹ́ kọ́ check every damn thing kọ́ ni pé everything wà òkè wọ́n dẹ̀ pé jẹ́ ti yẹ yín ọ̀dà fẹ́ get wọn èmi gan mọ bí ẹ ṣe lè gẹ̀ẹ́tì wọn because mo gbọ́ pé ibòmíì tí wọ́n Get yẹn kó tóbi dúbì báyìí lọ times ten ṣó ti yẹ yín èmi gan ò tí mọ̀ wí bóyá ó máa jẹ́ supervisor wọn níbẹ̀ àbí wọn ò ní gbà mí mi ò tí mọ̀ ní tẹ́lẹ̀ ni mo fi pè wọ́n pé ọ̀gá mi àná bọ̀ tọ́lọ́ bá ní tí n bá débẹ̀ o tọ́lọ́ bá ní kọ́ gbà mí wọlé tí wọ́n bá gbà mí padà sí ajẹ́pọ̀ gbàgbọ́ àjọ́gà mi lọ ni àmọ́ bí mo ṣe ń gbọ́ o bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ pé wọ́n fẹ́ rí lo relocate sí Ìbàdàn. okay from explanation tẹ fún mi nsìn ó ti fi hàn pé ibi wọn ti tà fẹ́ lómi àbí ẹ̀yin náà gẹ́gẹ́ bí supervisor àná ẹ̀yin ń lọ ẹ fẹ́ hand over fún new supervisor. kẹ bá mi fàdúrà sí pé kọ́lọ́ ń jẹ́ kó gàmì yẹn gbà mí. ǹjẹ́ ṣé mi ò rí nọ́mbà madam peter pé wọ́n lórí fóònù. ẹ̀yin tẹ́ mọ ẹni tó dúdú tó síngbọnlẹ̀ tó ga tó wà òkè tó tún lo mọ́tò débi kọ́lọ̀ mọ́tò ẹ̀ ẹ tún mọ plate number kò wá yẹ kẹ́ mọ nọ́mbà ẹ̀ gangan kẹ́ lè pè wọ́n sí ẹ fọ́ ni o ṣe fẹ́ gbọ́ married woman ni ṣe fẹ́ gbọ́ married woman ni ṣé ti yẹn ṣe é bọ́ta àbí kí n pè security ah, ah. ẹ jọ ẹ bó tẹ jẹ nọ́mbà àwọn ẹ fún mi ẹjọ. ọkú máa pe security níṣẹ́jú kan sí yín nísinsìnyí. ibi tó bá ti da lè máa fẹ́ dúró sí owó ṣe. bó tẹ jẹ nọ́mbà àwọn ẹ. ẹjọ torí Ọlọ́run ta. ọ̀pọ̀ lórí ibi tó tutù ó fẹ́ bá sí bó bọ́ ṣe rí oṣòkò tí ẹ ṣe ìwọ lè dúró pẹ̀lú ọ̀gá mi. ta ni ẹ kẹ́ni yẹn wọlé o ha adi ẹ kàlẹ́ sá. ẹ sá láfíà ni dáadáa ni. pẹ̀lẹ́ ilé tí mo rí lálẹ́ yìí ṣé kò sí sà. ẹ̀rọ sà. nígbà míì sórí wọ́n ní àgbàlagbà tó ń sáré nínú ẹ̀ kan bí nǹkan ọ̀bálẹ̀ òun gan lé nǹkan fúnra rẹ̀ tó ti yẹ yóò dà fún ọ wà á rọmọ tọ́jú ẹ ibi alẹ́ ò ní pa ọ́ tọ̀sán ò ní pa ọ́ ọlọ́run ní fi ibi àárọ̀ náà pa ọ́ <laughs> gbogbo ìgbà lọ́ọ́ máa rí jẹ lọ́ọ́ máa rí mu ó wàá rí aláàánú ọmọ tó máa ṣàánú ẹ ká tọ́jú ẹ dáadáa ọmọ dáadáa pẹ̀lẹ́ so orí gẹ́gẹ́ bí mo ṣe sọ aṣọ lásán làákàn ń wọ̀ kiri o àwọn Yorùbá sọ yìí pé ọwọ́ tó bá ń dun ni èèyàn kì í fi ń bọnú aṣọ sórí láti bí ọ̀sẹ̀ mélòó báyìí mo ah, tọ́ wà nínú ilé ò ṣe fẹnu sọ ebi níra yìí bí mo ṣe wà yìí mi ò tí ì jẹun alẹ́ àná mo ṣe wà ó rí pọ́hàn lójú mi àbó rí bẹ́ẹ̀ eh, ńgbà tó tún di alẹ́ ìdádúná ọlọ́run alẹ́ yìí mà tún ti lẹ̀ àgbọ́kọ́rọ́kọ́ eh, ah, ọdún àgbẹ̀ ah, kìíní bá ní ọ̀dà nígbà tí àwọn Yorùbá ti sọ wọ́n ní. àìlẹ́ni nímọ̀sán kàmú kíkan ńgbà ọlọ́run dẹ̀ ti fi ẹ́ ṣe àlùbáríkà fún ìdílé wa Bani ní kí n yọjú sí ọ kọ́lọ́run elédùnmarè kó ṣàánú fún wa ọmọ kan ó ní àwọn ọmọ tá a máa ń wò nínú kí ẹ ní pè é nínú tá a máa ń wò nínú ẹ̀rọ àgbéká òní ẹnu gbẹ mo ní ìdí owó ẹnugbẹ mo ní ìdí owó àbọ̀ àwọn tó tẹ̀ ṣẹlẹ̀ ni pé ẹnu tèmi ò tiẹ̀ gbẹ ebi ni àpò lọ́gbẹ àpò gbẹ ebi dé o mo ní ìdí oúnjẹ o ebi dé o mo ní ìdí oúnjẹ ọlọ́run ẹ̀ tó máa rẹ̀ ọmọ dáadáa náà ò ní sọmọ burúkú sórí ńgbà tí gbogbo ẹ̀ kàn rí bó ṣe máa rí àbúrò ẹ̀ tá a ní pé kí ọmọ àwa oúnjẹ tó yẹ pé òun ló ń wá oúnjẹ fún wa láti bí kínní ni ẹ̀yin ọlọ́pàá lẹ́ti tì í mọ́lẹ̀ kọ̀ wá sí ohun tá a ṣe mú bá ní tò èyí yòó bàbá tẹ̀ ní ọ̀tá ẹ ni àbí ọ̀tá wa ni nígbà tí a fẹ́ tá a fẹ́ jẹun ọ̀tá ọ̀rẹ́ nìyí kò sì sóúnjẹ wọ́n bá lọ jẹun ọ̀tá náà jàre àfi mọ́jú àfi àjẹgbé mi ti kàlùkò lọ àfi wọlé kó bá wa wá nǹkan kébi ọmọ lọ wá kú. Hmm kò ní nǹkan tí bá wá náà jù rẹ̀ lọ ẹ̀yà ṣèkà ṣèkà ká tètè máa lọ. Ah, eh, eh, mo understand uncle tẹ fi ń sọ̀rọ̀ dáadé mo rí i pé ọ̀rọ̀ ibi ò ṣe bí òun lè bá débi láti eh, àpò yín tó gbẹ àpò tèmi náà gbẹ àpò mi gbẹ ẹ kò ń wù mí pé mò ń ṣiṣẹ́ ọlọ́pàá ni ah, ah, sálárì ni mo base lè dáadé kóṣù tó parí mo ti jẹ gbèsè sílẹ̀ in fact ẹ yára ni o mo ti ní sí máìlì tó bá fi di àárọ̀ ọ̀la màá pè yín pé popsi o mo ní ìdí change o tó máa fún mi ní sálárì màá lè dá padà fún yín kódà màá fowó ìlì gan sí i bóte ẹ yára jù mí lọ ló fi di pé ẹ̀yin wá lálẹ́ tẹ́ ẹ̀ ń sọ pé àpò gbẹ ikùn fúyẹ́ kúnte níwọ̀n fúyẹ́ dáadé iye ẹ̀kan ọmọ lójú mi ni. lẹ́nu kan kò sí pápá kò sí yányàn àbí. ṣíṣe kò sí. Ah! ọlọ́run ṣàánú wa ọlọ́run má jà sí ọmọ bí ọlọ́run má jà sí nígbà ọlọ́pàá wò ó tiẹ̀ wọ rádaràda àwọn ẹgbẹ́ tó jẹ́ ọlọ́pàá a máa rí wọn ni tó bá gbogbo àpọ́wọ́n tí gbogbo akó tí wọ́n ti rún owó yẹn rún tí wọ́n ti rin tá ti kún báyìí hmm? wọ́n á jẹ́ mbẹ́ wọ́n á mú mbẹ́ wọ́n á fún ìyàwó wọn wọ́n á fún àlè wọn wọ́n á lọ fi ta kẹ́kẹ́ wọ́n á tún dá lọ wọ́n á tún wá mú tí rẹpẹtẹ. ṣebí àbúrò ẹ tó ń so oúnjẹ tó ń wá ba àtijẹ àti mu fún gbogbo ẹbí ni wọ́n fi sí àtìmọ́lé ta ni kò ràn wá lọ́wọ́ kó lọ mú wá tó yarí tó níwọ̀nyàn ràn wá lọ́wọ́ ẹ bá ti bí kúkú ṣe gbogbo ọmọ náà ni wọ́n máa tọ́jú èèyàn ìwé ní ṣe ládàá ṣe bọ́lọ́pàá ni wọ́n fẹ́ máa sunkún ni ọlọ́pàá tí ò lè fi ọ̀pá rẹ̀ bọ́ ẹbí ẹ̀ rádaràda fọlọ́ bẹ́ẹ̀ wọ́n máa fọ ní ìgbájú wọ́n máa láti inú àti inú àwọn èèyàn wọ́n á rò pé ayé fẹ́ parẹ́ ni ọlọ́run máa lábímọ alálùbáríkà èmi lọ ń dèmi àwọn ọmọ tó dáa lọ tí ó bá wọn jẹ. dandi dandi eh, ẹjọ ẹ. Yeah, hello, hello. mo fẹ́ sáré fún yín ní information kan ni mo gbọ́ gunshot irú ọba ìtàn tí mi máa fi débẹ̀ mo rí kán ti pa máa kan ṣòfolúwẹ̀ ní ṣòfolúwẹ̀ tẹ bá ti gba car wash wash ṣòfò olúwẹ̀ ẹ máa drive down straight down ẹ ti rí lẹ́gbẹ̀ẹ́ kan ok ok. àbí ọ̀kan kó wà lẹ́yìn mi. ẹ̀mí inú mi dùn àmọ́ ẹ̀rẹ́. ẹ̀wọ̀n lọ́dún mú bọ̀ jáde ẹ̀wọ̀n ẹ̀wọ̀n nǹkan kan. àwọn oníkẹ́ ẹ̀mọ̀ nǹkan lọ́wọ́ dá mi lójú pé àpọ̀ ń kẹ́rù rẹ̀ bọ̀. Fọlárì ah, Fọlárì. Fọlárì eh, Fọlárì. borí tó wọlé ah. ikú èyí ṣàgbà lójú kó má ṣe lójú fèrè yìí ah. èyí tí a jẹ fọwọ́ rìn. space park ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ cups ẹ̀ wọ́n sọ. Ọ̀làrin. wá bínú gan má ti dá gan wọ́n mi. ayé má ti bínú yọ̀ wọ́n ti dá yọ̀ sí ẹ̀pẹ́. ta ni gbẹ̀yìn mi. tí mo dúró síwájú yìí ìfapínlẹ̀ kì í ṣe ojú bẹ́ẹ̀ lọ fún yín. Ah! fagunlé wọn kúkú mọ̀ bóyá oògùn ni wọ́n fi fa fọlọ́rìn wá láti ìlú èbó tí wọ́n fi wá pa á ah! mo sùn fagunlé mo sùn ẹ̀yin máa ń wọlé ẹ̀sùn ìfájà àgùnmalè àwọn olóde ọ̀run. o ṣe. ẹni tó bá ní kú bọ̀dá fọlárin òdù kó náà mọ ọmọ ẹ̀kọ́ pàdánù. ṣẹ́rí wọ́n ní ẹjọ́ kì í jẹ́ ẹjọ́ ẹni ká má máa dá ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ní tòótọ́ ní tòótọ́ tá a bá ní parọ́ tanra wa jẹ àbúrò ọ̀gá mi ó jẹ̀bi o ah, ó jẹ̀bi tí ọ̀rọ̀ yìí bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá délé ẹjọ́ ah, kò ní fara rẹ̀ lọ o kí ni nǹkan tó fẹ́ kí n ṣe gangan. kókó ibi ọ̀rọ̀ yìí ni pé ọ̀gá mi gangan ló yẹ kó kó ràn lọ́wọ́ kó di pé ọ̀rọ̀ yẹn kò lọ sílé ẹjọ́ ọ̀rọ̀ pé akégbàrìbá akégbàrìbá yìí ló rán ẹnu mọ́ wọn ti ẹ̀ fi wo wípé ẹbí ni kàn sọ pé òkè àbúrò ẹ náà ló ṣe o ó dọrùn ẹ irọ́ o wọ́n wá owó pé kó gbàgbẹ̀mù kó gbé lọ fún àwọn èèyàn kan bá ṣe ètò ọ̀gá mi kọ̀ èmi ni wọ́n tún rò wípé tún kàn tán tún pè pé kí n tún bá wọn yanjú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò ṣeé ṣe fún mi torí pé kí ni tí n bá lọ gba iṣẹ́ yìí ṣe pẹ́rín ṣe ló dà pé mo ń fi gàrí mi ṣeré ọ̀gá mi bádéjọ òní tèkẹ́ yìí láìpẹ́ pẹ̀lú mi mo ṣe wá wò wípé àdàkẹ́ ah, mi gan fọgbọ́n ṣe kí n wá múṣẹ́ kí n fà lẹ́yìn lọ tó mọ̀ pé ẹ̀yin gan pàápàá <laughs> agbárí ń jà kí ni nǹkan tó fẹ́ kí n ṣe gangan. kókó ibi ọ̀rọ̀ yìí ni pé mo fẹ́ kẹ́ ẹ ran àbúrò ọ̀gá mi lọ́wọ́ kó tiẹ̀ tó bá ṣe é ṣe ká paná ẹ̀ ká paná ẹjọ́ yìí pátápátá. ọ̀fíìsà èèlò ló wà ńlẹ̀ how much is involved. ẹ wẹ ibi tẹ ẹrú lọ yìí èmi gan o èmi mo rò pé mo láìkè owó èmi ọkàn mi gan ò tí ì lọ síbi owó ṣùgbọ́n tó bá jẹ́ tówó ni ẹ ṣe báyìí tó ti yé yín sìn owó máa jáde yà pé mo kàn step aside ni iṣẹ́ tó yẹ kí n ṣe ni mo gbé fún yín tó bá wá di pé oyin tó wà ń di iṣẹ́ ìbẹ̀rẹ̀ sí ní kán tó bẹ̀rẹ̀ sí ní ro tó tó bá ṣe ń kan sí yín lọ́wọ́ báyìí ẹ bá ṣe ń la méjì ẹ jẹ́ kí èmi náà máa la ẹyọ kan. ẹ má wọrí máa gbàdúrà pé kọ́lọ́n jẹ́ tó hmm? kó jáde ń ẹ má wọrí má wọrí mi ò kí ń ṣe aládàá nìkan jẹ ọ̀gá kò yẹ. it's okay níbo ni wọ́n lọ láti bí. Ah, tó bá wo lówó ló lè fẹ́rù ẹ̀ ṣe ṣé bóyá ọmọ làwa jẹ́ fẹ̀yìn bí kíbi tẹ bá ń lọ lèmi náà ń lọ má gbé mi lọ ká máa lọ. ìtòkè fún ètò ṣe yìí ò dìsẹ́ẹ̀ bó tiẹ̀ ṣe ìgò kan tàbí méjì kí wọ́n náà dá sára. ọ̀gá mi parí ń jà jọ́sà mi ò lọ́gàá òdẹ̀ mi ò lọ́gàá tó rìndì ṣé o ṣíọ pé kò ń ṣe coins ló wà nínú iṣẹ́ tó gbé wá ìṣá. kí ni ọ̀rọ̀ mi ló mo fẹ́ sọ ti ah, Ògún gbọ́ Ṣàngó Ọya ah, kò sí yẹ̀pẹ̀ mi ah, sí lórí mo fẹ́. wà á rí yẹ̀pẹ̀ mm, mm, níbi tá a mm, lọ. <laughs> tó bá jẹ́ pé orí ilẹ̀ mọ̀ mo fẹ́ mo fẹ́ búra ni gbẹ̀mú ló máa jáde ń bẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ mi ṣe sọ yẹn. bá bá kẹ́ nígbà ẹgbẹ́ rẹ̀ àgbà kálukú bá fọhùn lọ́dọ̀ ẹgbẹ́ rẹ̀ àgbà ẹ̀yin ẹgbẹ́ ọmọ yẹ ẹgbà mí ṣé bí kọ́ mọ́mọ́ bá jábọ́ lè yàgbẹ́ ọmọ yìí ṣe fọ̀járọ̀ èyí ṣe tẹ́ ìyàgbẹ́ ọmọ ṣe wá ń wò mí yàn tọmọ aráyé fi fi kú ọmọ dá àmọ́ gbogbo igi ló bọ́ṣẹ̀ láyé ayé náà láti fún ṣe sí lọ gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ ní irú ikú fọlọ́rin ọmọ mi ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ wá gbóhùn mi ṣàṣẹ ètí ń bá wílò ní kà ṣàṣẹ ọ̀rọ̀ ẹnu mi kà ṣàṣẹ nítorí ọ̀wọ́lé múni lọ́kọ́ tá a pẹ́kú ògbẹ́gìjà wọ̀lú ṣé tọkùnrin kábọ́ ṣìbáṣìbò lóko tá a pè wá sàṣì ọdẹ ni dùbúlà gbọ́ ọ̀rọ̀ má lè gbọ́ kọ́ má lè gbọ́sẹ̀ lóko tá a pè wá àrùn ó yẹ wọn pè ní tẹ̀ta o fẹnikẹ́ni tó bá lọ́wọ́ nù kú fọlárin ọmọ mi kẹ bá ń wọlé tì wọ́n kẹ bá lálejò kẹ bá ṣe ṣìbáṣìbò kọ́ má rojú ọyọ akọlù akọlù kó máa gbọ́ wọn èkú ayé kó wọn lọ bá ọ báyìí kó ibà kó ṣe bẹ́ẹ̀ o tó ń tolúwọ̀ tó fẹ́ẹ̀ tẹ̀jú bọ̀nà èyí tá iye tẹ̀sí ayé bá rí kẹgbọ̀n ọ̀run gbà ó yá báwo ṣe máa ń kú ni i can't believe this mi ò believe rárá especially ẹni tó bá nice ṣé ẹ kó máa kú báyìí ṣá ah no no no no mr folarin láti ìgbà tẹ́tí gbé wọn wá ni máa yìí ti ń wùwà ọmọlúwàbí wọ́n ṣe fún èmi tí mo jẹ́ mánéjà àti staff wa ọkùnrin obìnrin gbogbo wọn pátápátá ló ti ń jàǹfààní máa yìí ṣé irú wọn ló wáyé kó kú bí adìyẹ ṣáá mi ò believe ni hmm. no no no. manager sir. ẹ ó ti fi hàn pé Mr. Fọlárin èèyàn tó dáa ni wọ́n ní òtẹ́ẹ̀ yìí ẹ ṣe mọ̀ pé nígbà míì ọ̀tá máa ń fojú jọ̀rẹ́ hmm. ìgbà míì náà ọ̀rẹ́ máa fojú jọ ọ̀tá ohun tí èmi fẹ́ rọ̀ yín ni pé gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá investigation la bá wá bí a dẹ̀ gbọ́dọ̀ fi ìdí òdodo ikú tó pa Mr. Fọlárin múlẹ̀ ṣé ń gbọ́ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni recently ta ló wá Mr. Fọláyìn wá sí òtẹ́ yín bí àbí kíní àwọn wo ni ó wà wá. Ah, question yìí máa le o because ẹ̀yin nìkan náà ni mo mọ̀ ẹ̀yin nìkan náà ni ok ok ok mo ṣalábàápàdé. Okay obìnrin kan bá bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mejì náà ni mo ti rí obìnrin. ẹ obìnrin tẹ̀ ń sọ yìí tẹni ń wá Mr. Fọlárin wá ẹ ṣé tẹ bá rí fíṣíàlì ṣe dàmú. fíṣíàlì yẹn náà tún máa le o because ìjọ yẹn akọ̀rọ̀ṣálábàpàdé ara wa ni rírà mò ń jáde ni mò ń gbọ́ conversation yẹn pẹ̀lú òun àti hotel reception so n ò lè rí lè rántí ojú yẹn. ẹ ṣe ṣe rí level ibi tá a bá investigation wà dé ẹ ìrànlọ́wọ́ pọ̀ tẹ̀ máa ṣe fáwọn ọlọ́pàá. Hmm. irú rẹ̀ lọ́wọ́. hòtẹ́ẹ̀lì ò tóbi báyìí kó máa ní cameras all over. very very sure. Hmm? Hmm. bẹ́ẹ̀ lè ṣe ní camera ẹ máa rí ẹ máa ní operational room tẹ́ ń lò ń bí. of course i know. ṣé mo correct. i know ẹ wo ẹ máa bá mi ṣe breakdown details àwọn tí wọ́n wá Mr. Fọlárin wá láti seventy two hours back títí dìsìn so bóyá ta bá rí operation room yẹn ta bá rí àwọn tó wà wá ẹ̀yin gan lè deduce níbẹ̀ woman tẹ́ ń sọ pé máa ń wà wá yẹn bóyá ẹ̀ lè face woman yẹn àbí kílẹ̀ rò. Ah. sir ìyẹn máa really help wa lórí investigation tá a fẹ́ ṣe sir. right yes sir. ah ọ̀gá ọlọ́pàá ṣe rí strong woman yẹn lẹ́yìn èmi àtẹ̀ntó níbí àti supervisor pẹ̀lú CSO hòtẹ́ẹ̀lì kò tún sí ẹni tó láṣẹ̀ṣ àti wọ̀ bẹ́ẹ̀ ah, but torí pé èmi náà ah, ilẹ̀ ìrora ni mí ayẹ́tẹ̀lẹ̀ ń sọ yìí ó jẹ́ èèyàn dáadáa sí mi tí máa ń yìí tún wò náà ọlọ́pàá ni agbófinró ni yín ọ̀rọ̀ aráàlú ni ah, má ṣe ẹ máa wẹ̀ ẹ ṣe gan ẹ ṣe tí ẹ fẹ́ fún wa nílò ìrànlọ́wọ́ yín àbí ẹ so ṣe lè ẹ lè Good afternoon, Good day. Uh, I invite yín láti mọ one or two things by ikú Mr. Folarin, which I believe you know him very well. Hey Joe, báwo lẹ ṣe jẹ́ sí He was my husband. Uh, uh, um, to bóyá ẹ get the question mi properly i mean báwo will she just sí mr fọlárin. ìyàwó mr fọlárin ni mi kó to di pé wọ́n ń wọ́n fọlárin níṣẹ́ tí ò fẹ́ jẹ́. Ah, ah, okay when last lórí wọn last. oh are you kidding me mo rọkọ mi dáadáa few even few days before ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ kò dé hotel like usually ṣe máa ń lọ lọ́wọ́ fún mi ní different stories entirely and please ẹ̀yin ọlọ́pàá níbi láti ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ you don't just bring me here láti máa wá interrogate me. excuse me are you putting it to me pé mo mọ̀ nípa ikú Fọlọ́rìn oh come on you don't treat me like i'm a prime suspect in my own husband death cctv tari ó fi mọ̀ pé ẹ̀yin náà máa visit mr folarin hotel. ìmọ̀ kan tó kù. you just need to be a professional because the same cctv kálẹ̀ ṣiṣẹ́ yìí dáadáa ó fi hàn gbàgbà pé èmi nìkan kọ́ mo lọ́n visit ọkọ mi ní hòtẹ́ẹ̀lì yẹn because ọkọ mi fúnra ẹ̀ ó sọ fún mi that there is a particular police officer tó máa wá kí ìwú bẹ̀ so what are you telling me? yeah. so hmm. so èmi ni police officer tó visit mr folarin. Oh. So, Uh-huh. why why you are calling does that mean you mo ń fẹ́ Mr. Folarin. of course anybody ló lè pa anybody and if you are a professional ó jẹ́ kẹ́ mọ̀ pé èmi àti yín ló ká wà ní position. what are you saying. yes. ẹ wá tẹ́ ẹ bá ṣọ́ ara yín nǹkan tẹ́ ẹ fẹ́ rí ní ìdí ikú ẹ máa rí. I am not holding you. Are you threatening me? You wouldn't teach me my job. Be a professional. For what? are investigate who killed my husband. What are you saying? fi ara yín balẹ̀ gidigidi gan ẹ wo bí ìdàdà ṣó jọnu yàrá yín àbójọ ibi tẹ́tí lè máa lo god now i am inviting you again concerning his death tẹ́ ẹ bá ọ̀nà ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ i will show you who i really am. hello mr officer. She don't threaten a woman and anything fúnra rà mo fẹ́ mú ẹni tó pa so yes. I see. can you take me. just sit down. báyìí fún mi orí ìrònú yìí ni ṣá almost every day nísìn kí ló dé òde jọ náà ó dé mo tún ṣe lè fún ẹ yóò jẹ Adéjọ why are you doing this lójijì eh? òde jọ náà má ṣe mi léṣe má sọ mi dopò ọ̀sán gan òde jọ ṣàánú mi má sọ mi dolórí burúkú oúnjẹ rẹ̀ ò jẹ ó kàn ń ronú ní oúnjẹ jọ wọ́n sọ mí ló pọ̀ ṣọ́gun ṣánú mi. ìyàwó mi ọ̀rọ̀ oúnjẹ kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá gbóúnjẹ yìí síbí láti èmi dọ̀la mi ní fọwọ́ kan ó dà pé o mọ bí Fọlárìn ṣe jẹ́ sí mi Fọlárìn tó jẹ́ pé despite pé short while èmi àti ẹ̀ fi He has promised me heaven and earth. Fọlárin òun máa gba omijé lójú mi òun máa sọ mí di èèyàn. Fọlárin sọ pé tí n bá fi ara balẹ̀ wọ́n á gbé mi láti grass inú grace. Ẹnìkan kò wá from nowhere wọ́n cut life is short. Òní kì í máa ń lọ. Òní kì í jẹ́. Irú oúnjẹ wo ni alákọ̀ọ́rìn mi fẹ́ jẹ tó mú olórí ẹ̀ tí wọ́n sọ dànù tí wọ́n kò pa just like that oúnjẹ tó sinmi lẹ́nu. ilé ayé yìí máa wà lé o ìwọ eh, ọmọkùnrin tó dáa tó yẹn tó ti plan tó ti tó ti lérí lẹ́ka fún òun máa sọ ẹ́ déyàn òun máa sọ ẹ́ dolóríire lẹ́rú kó wọ́n oṣooṣù tó pọ̀ pa tú ẹ̀ gbogbo ẹni tó wọ ọmọkùnrin yóò ní ṣoríire gbogbo ẹni tó pọ̀ ọmọkùnrin yìí ò ní níláyé gbogbo ẹni tó pọ̀ ọmọkùnrin yìí ò ní rọ́nà gbégbá kì í sọ fẹ́ sọ kì í wọ́n sọ. ooo i love what is what is that for kí ni gbogbo process tó ń ṣàlàyé jẹ́ kí n ṣe pé. èpè ṣépè máa mú padà wá ni tá a bá ṣe èpè láti èní dọ̀là kò lè mú fọláyìn padà wá wo intelligence la nídìí àdúrà ni kò gbà fún mi kọ́ ń tọ́ mi sọ́nà lórí ọ̀rọ̀ fọláyìn intelligence péré ni mo need tí n ti resolve issue yìí ó tán ojú àwọn corporates yẹn gbogbo wọn ló máa fojú balẹ̀ ẹjọ́ bó ṣàdúrà fún mi kí n rí kéèsì yẹn yanjú kásọ̀ owó ní pé kọ́. mo swear that eh, nínú investigation yìí ṣé ẹ ti suspect anybody ni at least aṣáájú àwọn tó lọ kí tọ́tọ́ wà around there ní gbogbo ìgbà kó tó dé pé ó yẹn. ọ̀rọ̀ màá ló béèrè lọ́wọ́ mi kẹ́ ẹ̀ tí wọ́n ti lóòótọ́ èmi àti ìyàwó ẹ̀ náà la àbí yes èmi àti ìyàwó ẹ̀ náà la ń visit ẹ̀ hotel nǹkan tí cctv fún wa ni pé lẹ́yìn èmi àti ìyàwó ẹ̀ ló ń wá ń kí fọlárìn hotel ta ló wá lè jẹ́ nínú àwọn tó wá ń kí báyìí èmi ò lè ṣàlè pa fúlàní mi ì lè pa olóore mi. mo ti mo ti ẹ̀ trust ẹ ẹni tó fẹ́ ṣe ẹ lóore tó fẹ́ yọ wá nínú ìyà tá à ń jẹ yìí kò possible kó parú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n lè sọ pé ìyàwó ẹ̀ ló máa pa ni. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o obìnrin bímọ fún ni ò ní kó má pa ni o hmm. kò bímọ fún yàn gan ò kó má pa yàn my dear jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ anybody can kill anybody. really. ah ìyẹn ni kó má sọ mi tí ẹ subscribe sí yẹn rárá. àmọ́ ju gbogbo ẹ̀ lọ ipò papọ̀ láàrin òní ṣòro kó tẹ̀lé ṣòro rẹ mọ́ nínú ayé kò lè rí pàṣẹ ṣé kò lè rọ́nà gbígbà ẹni tó kú lórí ọkọ mi. lọ ìdè fún wọlé. ọ́fíìsà Dàpọ̀ ni ó ti ṣetán láti bá wa ṣe iṣẹ́ yìí. ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó Ọlọ́run wà pẹ̀lú yín. àmì sà ẹ ṣeun. òye iṣẹ́ ọlọ́pàá ó yé àwọn dáadáa hmm. kò ń ṣàwọn kan tó kọ́ṣẹ́ ọlọ́pàá tí òye iṣẹ́ yìí ò yé ó oh. yé wọn gidi wọn máa bá wa ṣe but three hundred and fifty thousand ni wọ́n fẹ́ gbà. Hmm. tó ọ̀rọ̀ lẹ gbọ́ yóò gbogbo ẹ̀yin wọnú ilé. olórí ẹbí ẹ wò ó ṣebí three hundred and fifty thousand naira péré ni kọ́mọ wáṣà àti kúrò nínú àjàgà tó wà kí kó fojú balẹ̀ ẹjọ́ inú mi dùn pé ọlọ́pàá tí wọ́n pè wá ó mà yí ni kí ó mà yí ni padà ló ṣe ń dán fún un ẹ yàtọ̀ sáwọn kan tó yẹ pé tábà ní kan dáwọ́ ní ẹbí wọn ò ní rí dá nígbà tó mà yí ni kí ẹja wọ owó ìka kò fún un kó bá wa yanjú ọ̀rọ̀ yìí owó tó bá níye àbùkù kan á sì mọ́ bá ti sẹ́lá ara wa. <laughs> kọ́mọ́ wa dàbí pé gbogbo àwa tá a jọkùnrin nìkan là ń sọ̀rọ̀. bọ̀dá mi nǹkan mm. tẹ́ ẹ sọ ò lèmi fowó wọlé kó ń kálukú mọ iye owó rẹ̀ kó sì san. <laughs> ẹ ọ́fíìsà yóò dáa fún yín ẹ sórí rẹ ṣe ibú tiẹ̀ sí rójú yìí inú mi dùn dáadáa ṣe orí pé ọmọ dáadáa wà ọmọ burúkú náà sì wà àbí òye yìí àwọn ọmọ tá a rán lọ léèwé báyìí pé inú kátàlẹ̀ káralẹ̀ yìí náà òun la fi kọ́ wọn ah, níléèwé la fi ṣe tí wọ́n fi di ọlọ́pàá tí wọ́n ṣe gbogbo ẹ̀ táwọn ṣetánì sí i tí ó yẹ kí wọ́n ṣe iṣẹ́ ojúṣe wọn fún ilé tí wọ́n bẹ̀rẹ̀ sí fọnú fìrì fìrì fìrì fìrì bí adágbé egun jẹ ọlọ́run kó ṣàánú wa ni ṣùgbọ́n bàtẹ́yìn ti sọ pé ẹ máa ṣe yìí yóò dáa fún yín mo tiẹ̀ fẹ́ràn irun yìí tó dàbí tábìlì èbó yìí <laughs> yóò dà fún ṣé wá ṣé ó tó wá da yín lójú pé tá a bá ti fún yín lówó báyìí ọmọ wa kò nínú àtìmọ́lé. Um, <laughs> sà títí yín ni kẹ́yìn ti provide owó tèmi ni kémi yọmọ yín kúrò nínú àhámọ́ tó wà. Ah, ọba tó ń wọlé. ògbótùbà <laughs> ah, ẹ bá ń gbótùbà. oríṣiríṣi ọmọ ló wà ọmọ dáadáa ọmọ burúkú hmm, so somebody <laughs> when am I getting the money. kò tiẹ̀ sọ̀rọ̀ ìbò owó ògbé ìbò púpọ̀ <laughs> kẹ́yìn béèrè ẹ̀ kó kẹ́yìn dẹ̀ rí ni ẹ wo bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ máa lọ ẹ bá ń lé I don't get. in my kọ ẹ ẹ ẹ a fi ránṣẹ́ sí yín pé màá rí owó lé ní. ọmọ yín ti kó nínú àrùn. bí o ti ẹ̀kẹ́yìn láàlẹ́ rè tó bá ní lọ́la ọmọ akẹ́yìn láàlẹ́. ẹ tètè máa lọ kó kó ọlọ́bàá ká yọ ọ rẹ ọmọ nù. Ah, you are a disappointment. ọmọ àlè. ọmọ àlè gbàgbé. ọ̀ọ́lẹ̀ bàbá ṣe. kó tiẹ̀ tó sọ èmi ti mọ̀ mhm. àtijọ́ wọn ti bí mo ti mọ̀ èmi pupa òun dúdú. olórí adarada òsì adarada olórí ọmọ rẹ ọmọ dáadáa kan tí èèyàn pupa bí a máa dúdú. sọ hmm. fẹ́ máa fẹ́ máa outsmart mi mo ní kó mọ́ lọ fojú balẹ̀ ẹjọ́ ìwọ sọ pé ìwọ fẹ́ gba ọgbọ́n kan kankan mú bribe wá fẹ́ gba bribe fẹ́ lọ settle case ṣé wọn ní case wà lọ́wọ́ ẹ̀ máa jọ ilójú rẹ̀ pé uniform tó ń wọ ẹ̀yìn ti sú ẹ máa sọ fáwọn ọ̀gá alátòkè pé kán da uniform lọ́rùn ẹ̀ kó padà sábúlé yín kó ló máa ti truck what's your problem. àìjí fẹ́ gba uniform lọ́rùn mi. máa ń sọ. sápò ara ẹ̀. ẹ kàn tó bá stop ẹ máa wó ma bí wọ́n ṣe jẹ́ màá fi wọ́n ẹ. Hum, hum. right. All right. Take care. iron suit agbada nímìt kódà kó jẹ́ aṣọ ìyàwó yín gbogbo ẹ̀ mo tún máa ń kú sí sáṣọ náà ẹ ṣe ẹ wò tó bá ṣàti gbowó dé owó lèmi wá àfta ẹ ṣe gọ̀ọ̀sà mo lè ran kò sí bó ṣe lè pọ̀ tó àwọn ọmọọṣẹ́ mi pọ̀. ṣé mo ní mo fẹ́ gbéṣẹ́ fún ẹ mo fẹ́ gbéṣẹ́ aṣọ fún ẹ wo iṣẹ́ tó fẹ́ bá mi ṣe ni ó dẹ̀ gbọ́dọ̀ bá mi ṣe kó clean clear compensation wà lórí ẹ o tó bá ṣe dáadáa nìyẹn o tó bá ti ṣe dáadáa kódà wà á tẹ́ nídìí ẹ̀gùn ah, so serious about it now this is it mo fẹ́ kó bá mi tracy woman kọ sori woman tí mo ní kó tracy yìí mo fẹ́ mọ ibi tó ń jẹ sí ibi tó ń jẹ sí and i even want to know ibi tí ó ń ṣu sí àti ibi tó ń sùn sí even at the moment mo fẹ́ mọ ibi tó wà. Tósìn. sir ẹ jọ̀ọ́ ẹ má bínú sir ẹ̀yin Pa, tí ló lè mí eléyìí ò ṣòro owó àtàbẹ̀rẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́tí ń gbé wo ti fẹ́ máa jọ bíi pé kí n máa ṣe investigation fún yín iṣẹ́ yín ni iṣẹ́ ilé ìnà. ẹ tú iṣẹ́ ọlọ́pàá níṣẹ́ náà ọ̀tá uh, olúwa tó sìn. sá. ẹ̀rù ń bá yà mí wo ok mo ti understand Oh, ni any cause láti bẹ̀rù tó o bá wo wájú wà rí mi tó o wo ẹ̀yìn mi ló máa rí kódà kó wọ tún àtòsí ẹ mo wà fully behind ẹ. iṣẹ́ ko be òde sá báwo ni mo ṣe fẹ́ mọ obìnrin náà àti ibi tó ń gbé. picture ẹni tá a sọ yẹn dé ìlú wa máa fi wọn ẹ sìn but àwọn other details tó bá fẹ́ lò máa send ẹ̀ sí ló fún mi. ìgboro lèmi náà gbogbo gbọ́n á jẹ́wọ́ ẹ̀rú òfófó ṣe ní òjẹ́ ibi tẹ́ ẹ̀rún mi dé máa jẹ́ ju bẹ́ẹ̀ lọ I will do it just yóò ṣàti. àwọn ìjẹ ṣàwámà ẹ. àdírẹ́sì ilé tẹ text mi ní ọlọ́tàn mo lọ síbẹ̀ bó ṣe jáde nínú ilé yẹn bó ṣe gbé ọ̀kadà mo tẹ̀lé e. tí ọ̀kadà yẹn já sí one magnificent beauty. Hello. Uh, uh. So, Sorry. we'll take care. but to my amazement ẹni tó wọlé ó yàtọ̀ sẹ́ni tó jáde pátápátá. I was so confused mo rí èèyàn tó yàtọ̀ pátápátá owó ń lára ẹ̀ kódà mo fẹ́ lè sọ pé àbúrò kan ni tọ̀ mí wá mú. over yín wọn ó perfect in fact gbogbo cups and shapes nínú yọ síta. ẹ ṣe gbọ́ngàn àti pé iṣẹ́ mi náà ni ló jẹ́ kí n mọ̀ pé nìyẹn gùn pé ṣé wo ni mo máa ń ránṣọ gan-an mo máa ń ránṣọ ọkùnrin obìnrin ọmọdé àgbà òkú àlàyé gbogbo ẹ̀ ni mo máa ń ránṣọ fún. èmi ò kí ń ránṣọ tó kù aṣọ tá a láàyè. ẹ mo kò fẹ́ kẹ́ mọ bí mo ṣe kù sí. ok i see ọ̀rọ̀ ẹ ṣe gan kẹ́tẹ́kẹ́. ó fọ ìgò fìtì gan. side ibo lẹ ń lọ. bẹ́ẹ̀sì ni. oh really ọ̀nà bẹ̀lẹ̀ mi náà lọ ṣé ẹ̀ mind kí n gbé yín. Ah, ẹ ṣe gan ẹ ṣe bẹ́ẹ̀ ṣe beautiful nínú yín náà beautiful. transaction tí wọ́n ṣe everything ó ti wọlé bá. thank you. thank God thank God. ẹ jọ̀ọ́ ọ̀gá mo fẹ́ rí IPO tó wà ní charge case. a ń yan ṣe lọ́la mo ti inform òun náà so ó wà lọ. ó bẹ́tà torí mi àti ẹ̀ ní láti fi ojú kojú báyìí kó wá fi ẹnu rẹ̀ explain transaction business wọn àti ọkọ mi jọ ṣe tó yìnbọn fifty million naira tó lè jóun nìkan ló mọ̀ sí fifty million naira bẹ́ẹ̀ mo sọ fún un ṣe rí evidence ní ìbọ̀kàn tí gbogbo evidence transaction yẹn so kò lè deny. Are you sure? Very sure. So. Manager. máa wà ókè ní sùn. Bádéjọ you' Irú díìwò ni ìwọ àti Fọlárin ṣe tó yìn pọ̀ I have the evidence before me. Tẹ̀lé ìyá Manuel, You ìwọ. Excuse me, who is here from here? Ṣọ́wà all right. Is he like normal? Ẹ jọ ṣọ́wà òkè. Àmì ẹ̀pà mi lẹ́nu. Ibo ló ti ń yẹ̀pà mi lẹ́nu. Kò ṣọ́ àbáwá òkè. Adé, sá. Go for it! Ibo ló ti fẹ́ kọrí. Èmi ò bẹ́lẹ̀ rí. Eléyìí àtọ̀ ọjọ́ ọdún òun yóò kàn máa jẹ́. Ibo ló ti fẹ́ kọrí. Ìyàwó lé mi nìyí. Ìyàpá mi lẹ́rìn ìtọ́ mi wá lórúkọ ẹ̀ òun ni mo fẹ́ ní ṣùlọ́kà ìyàwó mi ni. ẹ̀mẹ́rẹ́jì ẹ má dàbí lórí mi kò ń ṣe ìyàwó fọlárin. God bless you sir. lọ́sà. ọ̀gá kò ń ṣe ìyàwó fọlárin o ìyàwó mi ni woman kò ń ṣe ìyàwó fọlárin ẹ wo woman tẹ wo èèyàn burúkú ayé àtọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ni ikú lójú kò síwájú yìí ìyàwó mi ni tọ́ni wà lórúkọ ẹ̀ kò ń ṣe ìyàwó fọlárin sà. kò kí ṣe ìyàwó ẹ̀ obìnrin burúkú obìnrin òṣì obìnrin tó ń bìtì ọ̀pọ̀ ẹ̀ òyìnbó níbọ̀ gbogbo àṣírí ẹ̀ tó ń bò láti jẹ gbogbo ẹ̀ pátápátá ní títù bó ṣe lówó àárọ̀ tó ń di tálíkà lóru bó gbogbo ẹ̀ bá ń dálé àríkà. That's my wife. Do you have something to say or not? Excuse me, you can see I'm on phone. No, I want to ń tọrọ owó here? yẹn ni ó kọ́ black black I don't know who he is. ọjọ́ mi tó tó yẹn ni tó fi lọ́ńbó bí rẹ̀ Replica obìnrin ìka lóbìnrin ọ̀dájú lóbìnrin apá ìyàn lóbìnrin ọgọ́lọ́pàá ṣé rí ó ṣe mí láàánú pé mi fúnra mi jẹ́ obìnrin bó ṣe máa ń wá ikú láti switch from the other side of life sí life to live gangan I just don't know àwọn ọkùnrin tó fẹ́ ṣe mí torí kíkó panitẹ́gé obìnrin lọ́mọbìnrin tọ̀nù wá tà ń sọ̀rọ̀ rẹ̀. owó tí ẹ fẹ́ kó tẹ fẹ́ lọ fi ṣe shady business àyẹ̀mọ́yé businesses ló wà ní nàìjíríà tẹ̀lé kówó sí tẹ́ máa rí owó ọ̀pọ̀ yanturu níbẹ̀ for instance real estate mining business ń fetch àwọn èèyàn lówó gidi gan nísìn tá a bá ra Lagos Abia whichever states tó bá wọ̀n yín ẹ rí pé àwọn èèyàn máa patronize yín ẹ rí owó yín times hundred if ata bá ta ilẹ̀ yẹn tí o bá tún tó that year following year o tún máa appreciate sí so many people do want to go into a shady business so at the end of the day irú èmi yìí náà lè máa disturb pé kí n máa bá yín sáré kiri pé mo lẹ́sẹ̀ o kan yọ yín ní prison advisably Mr. Folarin. much I I appreciate you and I will think about this business you just introduced to me. mi ò mọ̀ ń pa ẹ̀ hmm. mi ò mọ̀ ń pa ẹ̀ hmm. nǹkan tí wọ́n bá dẹ̀ mọ̀ ń pa ẹ̀ mi ò sáré kan lò. true but um, like I said mi fẹ́ forúkọ mi ṣe business yìí hmm. if at all ti máa ma ṣe máa fẹ́ kẹ́ kọ́ mi that is not a problem. really. i i okay. i don't want my wife to be in the know. Mm. you understand. so nǹkan tí mo ṣe nídìí yín láti kọ́ mi even tẹ́ bá lè lo orúkọ because we are police officer ẹ máa ní èèyàn tẹ̀lé gbé sílẹ̀ fún mi. olórí.

olùfẹ́ ọ̀dà. lídìí tí mo sọ nìyẹn tí mo mọ̀ níbi tó fẹ́ pa tí mo sọ fún yín òun nìyẹn. lẹ́yìn ẹ̀mí ẹ̀. yẹ sá lọ́sẹ̀ ayọ̀ láyé sọ́sẹ̀. listen. ó gba ẹ̀mí lẹ́nu èèyàn olùfẹ́ ẹ̀sìn síta bẹ́ẹ̀. ó sì àwọn àpapọ̀ tó sì ń fẹ́ wá pé nǹkan tí ẹ̀rù kọ́ lẹ́ bá a èmi kì yóò kú kọ̀ọ̀kan bí kò ṣe yí o. ọ̀gá ó fẹ́ pa tó sì ni o ó fẹ́ pa tó sápa rẹ̀ nínú àtẹ̀wò ni ẹ má jẹ́ lọ ẹ má jẹ́ lọ o. Ah, explain kò sígbà tó ní explain but explanation yẹn kò ṣe bí wà á lọ explain in the court you shut up. yes sure. and explain. no oh, you explain that one is sure you will explain oh, you, you shut up. Babylon, wọ, I'm highly disappointed in you. Ní ìwọ tí èmi máa fi ń yan náà láàrin gbogbo àwọn officers gbogbo máa fi ẹ ṣe ẹ̀sáàpù pé ẹ lọ kú bá ìjọ pé nígbà báyìí talking it doesn't take shit. Wọ́n lọ sílẹ̀ náà ẹ mọ́tò ṣé wọ́n bá gbófinró ni ẹ kò ti ń gbófin ṣubú. Ẹni tó bá dẹ̀ ti gbófin ṣubú á lọ ru ẹjọ́ tẹnu ẹ̀ ní court. sórí àkáǹtì tí fifty million naira yẹn wọlé sí wọ́n fi ìṣe torí ibi tí wọ́n bá ti ní kí tẹ̀tẹ̀ máa tẹ̀ tó bá ní òun fẹ́ tẹ̀ tó bá tẹ̀ tó bá wá tẹ̀ àwọn èèyàn á kí kó àtẹ̀mọ́ra ni báníjọ wọ́n máa kí ẹ kó àtẹ̀mọ́ra ọ́fíìsà yes sir na belt ẹ̀ ká kò dẹ̀ yọra kẹ́ lọ́la fi sínú sẹ́ẹ̀. with due respect